jù bẹ́ẹ̀ ẹ̀ ẹ́ kí méjì wá wájú ẹ̀ ẹ̀ wájú wa. Oh baby, ah ah, oh baby. Fẹ́mi. Ó mi ò lè tọ̀ mí. Èmi bàbá wèrè, èmi wà lórí ìbámu ẹgbẹ́ fún ṣètì, bẹ́ẹ̀ mo ń wo fòrò fòrò mo kàn ṣáìtẹ̀ látọ̀kọ́ pé ah ìyá yìí ló ń bọ̀ yìí mo máa kọjá àṣà ní sùúrù náà pọ̀s mẹ́fà mẹ́fà lọ́lọ́run tẹ́lẹ̀ làwọn ní méjì méjì lọ́lọ́run ten ten lọ́lọ́run kan everybody pẹ̀lú asọ́kàn kún ọ̀pọ̀ ní kò jẹ́ ṣáà observe gbogbo wọn yà sí ní gbogbo wọn pè é báwa ni tí n bá gbogbo kí ló wá ṣe ládùúgbò yìí. ìwọ ló yẹ kí n béèrè nǹkan tó wá ṣe ń bí cause àdúgbò àfẹ́sọ́nà mi lélẹ̀. kí ni mo béèrè lọ́wọ́ kí ló ń dà mí lọ àdúgbò ọ̀pọ̀ àfẹ́sọ́nà ẹ̀ ẹnu olùmọ̀járí báwo ni things generally báwo ni gbogbo ẹ̀. jọ̀ṣọ́ ò ń jowú ni o ò ṣàfẹ́ mi mi ò dẹ̀ fẹ́. àgọ́lọ́ ṣe àwọn àṣà mi báwo ni things náà báwo ni gbogbo ẹ̀. ok mo wá ìwà ìbà ẹni o ó yẹ mo jẹ́ kó wá síwájú kó rí i pé o ṣàmọ̀ bí kò ṣe rí nsìn àdúgbò tí wọ́n dẹ̀ ṣẹ̀ dé kí wọ́n má lọ gbẹ̀là ah, mo gbé mi ra sanction mo gbà ìyá ilé mo ṣe wá pé ẹ. mo ti ẹ̀ rí ọ̀rẹ́ ẹ hmm, tó máa ń pé wá ọ̀rẹ́ nǹkan kíní kan kíní kan pé fún mi nọ́mbà nọ́mbà tó pé ó tún yọ méjì kúrò ńbẹ̀ mo kàn tó lọ wúwúwú ṣáà kó máa kóra ẹ lọ́jà rí sí ibi tá a ti ti wá káàkiri orí social media ilé dé ó ní fóònù. ọkọ àfẹ́sọ́nà mi ah, tyson ni wọn ni ṣé tyson ni wọn kò láìkí ẹ kí wọn làwọn fi ń gbaṣẹ́ ṣé òkè ló fẹ́ irú táwọn fún ẹ ṣe ń sìn báwo ẹ máa rí ẹ bá ẹ sọ̀rọ̀ wà lára ẹ̀ kà fún mi nọ́mbà ẹ̀ àti dúpẹ́ fọlọ́ kárí ẹ̀. mo kú <sighs> ọmọ skul mi ni àjọ parí skul. ẹ tó bá ti máa ṣèrànù ṣé kò yẹ kó pọ̀ sókè rajà ó tún wá jẹ́ àdúgbò mi ẹ ó láyà gan-an. Ah, ó mà láyà o ọ̀rẹ́ àti kékeré kàlọ́ sí skul ní pẹ̀lú mi. ìgbàlú àbáyé yanjú ẹ o. màdó bá ti nǹkan tí ó dà wàá máa kúnlẹ̀ wàá máa tẹ́wọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ bí alábùsùn téèyàn kan bá wọlé sí i tó ń rí ẹ tó tó kúnlẹ̀ òun máa máa sọ yẹn lẹ́nu kiri lé. má bínú má bínú ìfẹ́ tí mo ní sí ọ náà ló jẹ́ kí n máa sọ yẹn bí mo ṣe má bínú. o pẹ̀lú mi ọ̀rẹ́ òye mi kí ló dé tó yẹ kó tó bá kàn ti rí mi pẹ̀lú ọkùnrin o ò fẹ́ mọ bẹ́ni náà ṣe jẹ́ bóyá ẹ̀gbọ́n mi ni bóyá òǹkù mi ni bóyá fámìlì àbọ̀ rẹ̀ wá kàn bẹ̀rẹ̀ sí máa lu yàn wá máa lu yàn bí aṣọ òfin wá máa nà yàn nà yàn wò ara ló máa ń fàbọ̀ sí ọ kí ló dé gan. má bínú kó máa dédé wọlé tó ti dé rẹ̀ pẹ̀lú báyìí fún ẹ̀ máa wọlé sí lára ni. tó bá wọlé tẹ lára ìwọ olè lè jáde àbí. aláfẹ náà ni ìfẹ́ ní sọ mi ìdẹ́rẹ́ dájú mi lẹ́bi kánò wọn kó ọ̀rẹ́ kọkùnrin mi kan bẹ̀ mọ́ mi lọ́wọ́ sọ́nà pé mo nífẹ̀ẹ́. mílíọ̀nù mílíọ̀nù mílíọ̀nù. ẹ lè kó gbẹ náà wá bẹ́ẹ̀ náà. ẹ má jẹ́ kó gbẹ fún yín ẹ rò pé àwọn kan náà wà tó ipá wọn náà jẹ́ bẹ́ẹ̀ náà ṣe jẹ́ wọ́n bá wa gbó wọn sí i wọ́n á jí pé gòkèdè. mọ gara lẹ wà o ẹ wà á fún wa kankan wa ti. ìkọ̀kọ̀ ṣẹbẹ́ ti yọ kọmíṣọ̀n torí tọ́lá. ẹ àmọ̀ pàtó yọ kọmíṣọ̀n ti bàgbọ́ ẹ̀kan ayọ̀ sí lọ́rùn náà ẹ ṣàwọn epo kékeré mo fi sí géèmì yẹn náà ẹ fún wọn kọkọ ìwà lẹ́yìn náà fifteen naira kálẹ̀ ìmọ̀ ní ẹjẹ́ bí hundred naira ẹsẹ̀ máa jẹ́ bí twenty four thousand kálẹ̀ ìgbà ìgbà five hundred ẹsẹ̀ bí abi one twenty ẹ̀rọ owó ti gbogbo ẹ̀ ìjọ mi ìjọba ti rí nọ́mbà tó ṣù ọ̀bá yẹn ẹ máa ní láti fowó gidi sí. Ah, àyè má ṣe báyẹn náà ah, ẹ kò bless àwa náà bless àwa náà. ìjọba fẹ́ yọ ẹ̀wọ̀n sẹ́rì èmi náà bọ̀dọ̀ gbọ́ pẹ́lẹ́ ni o ọlọ́run ah! mo ṣe ń yọ géèmù yìí. a ah, aláyé ńlá ọba ayé ẹ̀gbọ́n mi ṣé wàá pa. Ah! géèmù yìí fọ́ mi jẹ ọmọ ayé wàhálà ẹ̀ṣọ́ lè nígbàgbọ́ pé inú géèmù márùn tí mo pa àwọn ẹsẹ̀ kan ló wá nú ẹ̀ṣà. màá rí bẹ́ẹ̀ gbọ́n ẹ kó tún máa ẹ tún pé géèmù mi géèmù dẹ̀ wà á lẹ̀. ẹ ẹni wèé ó bà ní kò bàjẹ́ ọmọkùnrin gbọ́dọ̀ tún amú ni bá mi pàmò ẹ̀ twenty four seventy five single two eleven forty eight kó mi lo three àwọn máa ṣe máa mú bọ̀ three direct seventy six twenty seven forty eight kó bá mi play too sure mọ̀ pé yẹn máa gbà lọ́tọ̀ wọn tẹ̀ bí yẹ ẹ̀dá ó yẹn máa tiẹ̀ wà forty five forty three Kwa wá fi one thousand six. Ah. Ah. mo fẹ́ bínú gan ah. eléyìí tó lọ jábọ̀ yẹn lásán kan ká mi lára gan ọlọ́run bá ń gbọ́ gbàmú ẹ sọ fún ẹ ọlọ́run Ah, ẹ bọ́ orí ìyá mi orí ìyá mi good luck o máa jábọ̀ àwọn ajábọ̀ ah, máa jábọ̀. ọ̀rẹ́ ẹrù rẹ o ẹrù rẹ ah, ẹrù ló gbé wá lóòótọ́ ẹ bá mi san sí i. àwọn la máa fi sílé ìwé wílé gan máa wà. à dá mi lójú mo bọ̀rọ̀ gbọ́ pẹ́ lọ́sẹ̀ yìí ní sẹ́ à <laughs> ìwé máa jẹ́ nìyẹn o. bí a fowó ńlá sí ni o. five hundred ẹ máa fi sí kò sẹ́rù lẹ̀ kò sẹ́yìn lẹ̀. ẹ̀ka gẹ̀ẹ́tọ̀ yẹ kó ba ẹ̀ sí i wáyé kó fún láti owó ńlá ló máa gbà ó fi eh. jẹ́ fún gidi tí kò lè gbówó gidi. ọ̀tọ̀ọ̀tọ̀ lógún ẹ̀ fìyẹn lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lógún. ẹ má bínú no mo de kó sáyọjú nem yìí ní tó níbọ̀ wá gbà sí. kí n gbogbo tójú ẹ yìí ṣó pẹ̀lú mi ló tún ṣe báyìí. pẹ̀lú mi ló tún gbèsè ẹ̀dẹ̀ mo ṣe máa ṣe. kí ló ṣẹlẹ̀. Fẹ́mi Akínlábí ni mo rí o. oh oh oh ẹ kí ló ṣẹlẹ̀. ó dàrí mi ó pè mí ibi tá a ti ń kíra tá a ti ń sọ̀rọ̀ ni pẹ̀lú mi ti dé ìfà ti gbàrún ni mo gbọ́ láti ẹ̀yìn mi kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kò tí ì jẹ́ kí n explain ó fẹ́ lù mí pa ìyẹn tún try láti sọ pé àwọn kú kinní kan kinní kan ní àbáyé ìfẹ́ bàjẹ́ ni àbí kinní kan tó dèpè sílẹ̀ bá mi yá bẹ̀yẹn pé kò jọ kó má sọ̀rọ̀ ìyá mi ló máa máa pọ̀ sí tíyẹn bá ń sọ̀rọ̀ <laughs> kí la fẹ́ pe ọ̀rọ̀ ọkọ pẹ̀lú mi ṣé ìfẹ́ la máa pe lè ní àbí kí la fẹ́ pe. ogun pa lẹ́yìn pa lọ́la ojú wọn ò bá fọ́n rabaraba ló máa máa wo. Ah, àwọn ọmọdé ẹ̀rù kankan sì ni o bóyá tó bá délé tó bá ṣẹ̀yìn méjì bí àárín èrò àbí kankan kò pé wọn ní ìtùbínùbí kẹjọ jókòó kẹjọ sọ níbi kankan wà tó ti ṣe fún wọn tó ń bí wọn nínú àbí kankan wà tó máa ṣe. torí ẹ̀ fọdà ń sọ̀rọ̀ báyìí ṣé wọn ló yẹ kó máa sọ̀rọ̀ báyìí ṣé o ṣẹ̀ mọ̀ mí lẹ́nìí ni àbí lánàá ṣé mo jọ oníjọ̀gbọ̀n èèyàn ṣé máa ń fa wàhálà ni ó mọ̀ mí náà pé mi ò ń fa wàhálà pẹ̀lú mi ò lè sọ pé bóyá mo ṣẹ̀hún rí àbẹ́ni tèmi fi máa ń lù mí ó mọ̀ wẹ̀ náà tó bá ti jẹun sí lórí nínú bẹ́ẹ̀ ah, ó ní kí n pè kí n má bá sọ̀rọ̀ ṣé mo ṣe ń pè bá sọ̀rọ̀ ni tó bá ti ṣe tó ń sìn tó ti nà mí ojú ẹ̀ máa wálẹ̀ ó máa bẹ̀rẹ̀ sí ní kúnlẹ̀ máa máa bèbè kí n jọ kí n má bínú náà máa ṣe bí aláàánú. sùúrù náà ló máa máa ní o àbí torí tó bá kó ìgbà ọkùnrin jọ díẹ̀díẹ̀ náà ni wàá wọn fún máa yàtọ̀ síra wọn àbí. sùúrù yìí náà ló máa padà mú. ẹ pẹ̀lẹ́ wọ́n ní àwọn àlè pẹ̀lẹ́ kí ni kò fún ẹ. nígbà tí jẹ́ bẹ́ẹ̀ wà pọ̀ Baby, mm. I have confession to make. Really? Yes. Okay. So mo pé nínú gbogbo ejò ní hmm, ló dára jùlọ? Mm. Nínú gbogbo ẹyẹ inú igbó ọ̀kín ló rẹwà jù. Mm-hmm. Nínú gbogbo ẹranko inú igbó èpè ojoojúmọ́ gbèsè. Mm gbogbo obìnrin ayé ìwọ ló tuntun méjì jù lágbà tí mo ti dàgbà tí mo ti pọ́n jù mo obìnrin mo ò tí rúbí ètò ìwà àbíjẹ láyé rí <laughs> you are my all in all my own input. Ah, ah, ah, kí ló dé kí ló dé má fi mi wé ọlọ́run náà oríkì ọlọ́run ló ń kí yẹn. see i know you love me very much and i love you too but má fi mi wé ọlọ́run see jẹ́ kí n sọ nǹkan fún yín mi ò lè imagine life without you not even for a second no cause <sighs> I can't no seriously mi ò lè imagine cause you're such a rare gem and I can't do without you. Lady, hmm? who is your getting? It's a swimming. Okay, come on. <laughs> kì í ṣe iṣẹ́ jẹ́ ìrora máa ṣe ìṣe ṣe <laughs> ṣe dáadáa ni. ebiripo ni mo sè láàrin so mo ní pé kí n gbóúnjẹ yẹn wá. ebiripo ah, ìyẹn náà dáa ọkọ ẹ ń kọ́. ó ti lọ bí iṣẹ́. ṣé tèmi àti ẹnu gbé wáyé àràrà o máa lọ bá ọkọ mi ibi iṣẹ́ tí wàá jọ máa jẹ. ọkọ mi ọkọ mi ọkọ mi kò burú o ṣe aya mi bá ń gbé lọ sókè ẹ̀mí mọ́ báwo ni yeah i'm fine wo that reminds me ṣé o sì bá ọkọ ẹ sọ nǹkan tájọ discuss. ó ní kò ní sùúrù kó tó lè dá ẹ ok kò sí problem ṣé bó ṣe ní kò ní sùúrù yẹn ìwọ bá ní sùúrù bẹ́ẹ̀ àmọ́ kókó kó làárọ̀ fàdí tí ni kò bá fi ṣe o because wọ́n ní iṣu àtẹnumọ́rọ̀ kò kí ń jóná. No o máa máa rán létí from time to time ni ṣọpá àwọn ọkùnrin they have a lot of things on their mind. bùkátà pọ̀ left and right but tó bá sọ tiẹ̀ tiẹ̀ ò ní gbé lọ́dọ̀ ẹ̀ a lè ṣe tiẹ̀ fún ẹ ok alright ẹ mú màá wálé mọ́ ok màmá retí ẹ bá mi kí ọkọ ẹ ṣùgbọ́n ok bye bye. kò sí gbolẹ̀ sáré lọ. ẹ má wọlé ẹ má wọlé. láàárọ̀ kùtùkùtù jáde ni ẹ orúkí lélẹ́yìn náà ah fún mi ah ẹ̀gbọ́n ẹ kásán ẹ kásán ṣe wà ẹjọ tí ah mo máa rí wọn ní àárọ̀ tí wọ́n sáré gbà báyìí. wọ́n sáré gbà báyìí polówó lọ. ah wọn ò dágbére o in fact èmi gan dá wọn dúró pé níbo náà wọn ò dẹ̀ dáhùn wọ́n ṣàní wọ́n ṣàn sáré lọ èmi gan rò pé bóyá ẹ tún ti bẹ̀rẹ̀ ìjà tẹ́ máa ń jà ìgbà tó ń sáré lọ ni. Ah, ẹ̀yin náà ẹwù kẹwẹ ẹkọ tẹ́ ń sọ ẹkọ sọkùn tẹsẹ lẹ́nu so yẹ kó tilẹ̀kùn kó mú kí jáde ilé láì sọ fún mi kò lè pè mí lórí fóònù èmi ni mo nílé ọkọ ni mo jẹ́ ọkọ lórí aya wo ó ń kó nulé àmọ́ ah, ah, kó mú mọbi tó gbà lọ mi lè wọlé mi lè wọlé fẹ́ mú kan lé mi lè nílé wọ ẹ ẹ ń sọsọ kú sọ lẹ́nu pé àwa ti máa ń jà ẹ wọ́n máa mọ̀ lẹ́nu màá tún nà tó pé ẹ̀yin ládùúgbò gan ẹ̀ bàbá káànú ni. ọ̀rọ̀ sọ lẹ́nu kọ́ gbogbo ilé ló pé ẹ máa ń jà so ìgbà tó ń sáré lọ yẹn mo rò pé ẹ tó ti bẹ̀rẹ̀ ìjà ni. kò sẹ́jọ́ yìí kò sẹ́jọ́ èmi gangan aláàtú sí máa màtú sára mo mọ̀ kó tó máa ṣe ẹ má wọrí ẹ gbélé gbọ́ ẹ gbélé gbọ́. ẹ ṣáà bá bó ṣe ń ṣe yín lọ tó bẹ̀rẹ̀ láti. kí ló máa ń ṣe máa yí agídí ẹ ti pọ̀ jù obìnrin ló máa máa bájà ọ̀rọ̀ obìnrin tó yẹ kó gba sùúrù kí la fẹ́ fi wọ́n ṣe. sista kí ló ṣe wọ́n. wọ́n rush wọn wá sí hospital. hospital ah kí ló ṣẹlẹ̀. mi tẹ̀ tí mọ̀ dọ́tọ̀ ti sọ nǹkan tó ṣe wọ́n fún mi àwọn náà mò ń dúró dè. ah níbo níbo hospital wo. hospital tó wà ní ibi ìsàlẹ̀lé wa yẹn. ìsàlẹ̀lé wọn yẹn ok ok mò ń bọ̀ mò ń bọ̀ sí mò ń bọ̀. ok jọ má pẹ́. o believe pé game national yẹn fọ́ mi jẹ́ last week ṣá díẹ̀ ló tiẹ̀ tún kú ọlọ́run ló tún yọ mí n bá ti larí mọ́ mo ti plan láti ta gbogbo electronics gbogbo ẹ eh, property tó wà nù yàrá mi pé mo fẹ́ ta pé mo fẹ́ ṣe kí ni mo fẹ́ kó ṣáná wọlé ṣàrà lójú ọ̀tá kí n change level ọlọ́run mo fẹ́ ta gbogbo ẹ̀ kí n ra tuntun ọlọ́run ló yọ mí o ò believe pé inú five games tí mo play wà láyé ẹsẹ̀ kan péré báyìí ló wà i'm telling you mẹ́rin tó kù mi rí nǹkan kan dùn mí gan wàláì ó fọ́ lórí mi gidi gan ni wàláì. o ti ta. mi ò ta. ẹ ó yẹ kó ta ni ah. kọ́rẹ́ wa dàbí ọ̀rọ̀ ọmọ kan ládùúgbò wa tó ta ó ti ta bó má ṣe o butu ten games tó gbéwó lébàá ó ti ta bákà nìkan ló kún àtàwọn relegation team kan ẹni tó fẹ́ lọ bára mọ́tò three million kú tọ́nu wọ́n ti jọ jókòó wọ́n ti mú ọtí forty five thousand àwọn olórí bukun yẹn wọ́n sáré náà bákà two ní first half ní bákà orí kọ́ láìgbà tó máa rí game báyìí ó dákú ni ẹni tó fẹ́ lọ bára mọ́tò ló kó lákòótán sanwó ọtí tán mu ìyẹn ni ṣebí márùn-ún ni wọ́ta èmi tí mo ta mẹ́ta ń kọ́ mo ta mẹ́ta báyìí ẹsẹ̀ kan ṣo tó kù gbogbo géèmù ti wá ẹsẹ̀ kan tó kù kò sí network àmọ́ ò báyìí pé ó ti ṣú ọ ó máa wá òun mo ṣe ń pè é lóru pè é pè é pé bóyá network máa wà lórí fóònù ẹ kó tiẹ̀ bá mi wo kíní ìgbà tílẹ̀ mọ́ báyìí ẹ̀jẹ̀ gbẹ lára mi ni but kó tó máa wá ṣẹlẹ̀ báyìí ó ní mò ń rò mò ń rò. ṣàjẹ́ màmá. lọ́gọ́dù ọpẹ́ lọ́gọ́dù. ìwọ njọ́ ta bá ń sọ̀rọ̀ géèmù bí ọ̀rọ̀ géèmù díẹ̀ ló máa ń wọlé. ọmọ ìyá mi ọmọ ìyá mi kí ló bọ̀. gbọ́dọ̀ tún bọ̀ síbẹ̀ yìí ọ̀gbẹ́ni ó ti fẹ́ sú mi gan mo kàn láàrin káàkiri ni ajé bọ̀ ìkan tèmi wò ni pé tásìkò góò bá ti tò even kan fún yan pẹnáìtì ó máa gba lórin wọ́n ti fún Messi irú ẹ̀ tó gba sókè ó ti yẹ bọ̀ kò sí wèrè ṣá ó mọ wèrè tó wà níbi transformer ẹ̀ níbi transformer tó máa ń jókòó lẹ́gbẹ̀ẹ́ transformer tó máa ń sọ China tó máa ń sọ ìchàngà ìṣúàlà tó máa ń sọ China ẹ̀ wèrè China ọ̀dọ̀ ẹ̀ mo wà látàárọ̀ mo jókòó jókòó jókòó tí bá ti ní ó yá fún mi ní nọ́mbà yìí wàláì ṣáínà ló máa sọ. gbọ́ dúró wèrè kan sọ ṣinko sí ẹ mo rò pé wọn náà máa ń sọ ṣáínà tó máa ń sọ pàǹpáǹṣán pàǹkìní kan tó máa ń sọ fún. ṣáwọn ṣáínà tó mi máa ń sọ èmi ń ṣeré ni o ṣáínà eré ni gbogbo chinchin wàásù jìnnà mi mú anything. ọ ọ ti yé mi. ṣùgbọ́n àwọn tó ń bugi jẹ àbí tó ń sáré kiri ẹ̀gbẹ́ títì yẹn nìkan ni wèrè ni hmm. wèrè pọ̀ ń gbòòrò nàìjíríà yìí òkè àwọn táwa gbúgbà yìí gan ọba àwọn òbèlè wíṣkì ni wa àwa gọ́gọ́ lọ bá àwọn òbílí wíṣkì ah. wèrè ńlá ni wá. sórí wèrè ti wá hmm. ọlọ́run jẹ́ káyọ̀ káyà wèrè wọjà. àmín àmín kó rọra wà bó ṣe wà kó wà ní ẹ̀jẹ̀. wèrè tí wàá ṣe mọ ọpọlọ wa díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwa gan a lè ro nǹkan tá a fẹ́ ṣe hmm. wọ́n ní ká máa ro nǹkan tí nàìjíríà fẹ́ ṣe fún wa káà gan máa ro nǹkan tá a fẹ́ ṣe fún nàìjíríà. Hmm. ọ̀pọ̀lọpọ̀ náà àwọn wèrè yẹn ìmí ìbí ọjọ́ tó lọ ṣiṣẹ́ fún lọ́dọ̀ babaláwo wọ́n ní kó ṣígbá lọ́jọ́ thursday ó lọ ṣí lọ́jọ́ friday ètò ẹ fi ṣígbà oyin ìgbà àta ló ṣí so njọ́ tó bá ti ya wèrè yóò lè memorize date ọjọ́ yẹn ah on fifteen ló máa fẹ́ lówó tó bá ti dọ́dọ̀ yà kó lọ sọ single one single five kó máa fún ẹ àjọta làjì ti wá kú hmm. mi ò lálàrí bàbá mi rí àfẹ́ kan ẹ̀kan ti máa lára rí wọn báyìí ó kàn tún láti mo fẹ́ lọ sí American embassy àwọn global consul tó fẹ́ lọ sí American embassy tó fẹ́ lọ sí American embassy ó kàn lára àlájì kan jọ sí ojú àlá mi wọ́n yìí bẹ̀rẹ̀ sí bá mi sọ pé ọmọba ṣe báyìí ṣe báyìí ṣe báyìí mo gbéra ah, ọ̀nà ìfọ̀mọ́ aṣọ kan tí wọ́n ṣe níbi ayé fún mi ní ìgbọ́ràn sí wọn lẹ́nu àti àwọn global consult àbí kí wọ́n náà ń jẹ́ yẹn wèrè náà tó fún mi. irọ́ náà ń ṣe ìtòkùtò náà máa lọ tó fún ẹ ẹlòmíì ò mọ̀ náà airport níbi kó ti travel rẹ̀ wọ́n máa sọ pé tó bá déwájú òyìnbó kò sọ báyìí kò sọ báyìí. wọ́n mọ iye tó ń san visa fees ni wọ́n máa ń lọ gọ́gù ẹ̀ ni. bọ́bọ́ mo ṣe fọ́kọ̀ nìyẹn o but this time around <laughs> sọ̀pọ̀ lórí kọ́kọ́ ni pé ẹ tẹ̀lé mi ká lọ sáwọn ọmọ lè. ọmọ ìyá mi kò ń ṣe olórin kan alaye ni hod alabi pasuma ọ̀gá ńlá. a ò já sí ilé ọlájì ọba alájà bàbá alájà ọmọ ní samran alájì kan jọ sí mi lójú àlá ní gbẹgẹrun ọkàn hmm. yìí báyọ̀ ọmọ bá ṣàǹjẹ eh. ó yá gba eléyìí gba eléyìí wọ́n yìí fún mi nọ́mbà yẹn nìyẹn. fẹ́ pè o mo máa pè o. àlẹ́ ní sùúrù ní sùúrù má ti pè náà. pè báyìí pè báyìí máa rí. ní sùúrù mo rẹ́dí àti pè. ìwọ pè máa rí. lúgọ́gì wo ló ní mẹ́mórì. ọlọ́wọ́ ọdún ni mi ní mẹ́mórì bọ̀ mo mọ nọ́mbà màá tẹ̀ ń sìn sìn sí wọ́pọ̀ single one seventeen seventeen seventeen ninety nine. operation. Um, operation yẹn náà là ń sọ̀rọ̀ pa fibroid ti pẹ́ lára wọn fact mi ò mọ̀ nǹkan tẹ́ ń wò tí ẹ fi jẹ́ kí fibroid pẹ́ lára wọn tó bẹ̀rẹ̀ our case right now is very very critical ṣe and um, nǹkan tá a máa ní láti ṣe ń sìn ni pé we need to carry out the operation immediately. Uh, doctor tá bá fẹ́ ṣe operation bí èlò ni owó tá a máa ní ìdìbà yìí. <sighs> ní ọgbà tí wọ́n ní. we are talking about five hundred thousand. five hundred thousand naira. ah ìjọ ìbò láti fẹ́ rádúró owó yẹn ibi tá a ti fẹ́ rí i. nípa mi ò mọ bọ́tà um, màá gbà yín níyànjú pé kẹ́ tètè wá owó yẹn because our case is very very critical when I say critical I mean what I'm saying ṣe àmsá. ẹ jọ̀ọ́ dókítà kí lẹ lè ṣe tẹlẹ fi hàn wá lọ́wọ́ ẹjọ́ ní láti help wa. there is no remedy for that all we need to do right now is just to carry out the operation.

ṣé kìí ṣe àìsàn tó ń ṣe mí yìí ló fẹ́ ṣílẹ̀kùn ìbànújẹ́ folówà ẹ̀ báyìí. Ah, ah, sista mi kí ló tẹ̀ ń sọ̀rọ̀ báyìí ẹ wo àwọn àròkọ tó máa ń fẹ́ kó àsùndáwá èmi ò láìkẹ́ o ah, kò sí bí ìṣòro náà ṣe lè pọ̀ tó tó ní ní solution ọjọ́ kan kò sí bókè ṣe lè ga tó máa di pẹ̀tẹ́lẹ̀ náà tó bá yá. ìgbà wo lèèyàn fẹ́ rí solution wọ́n ní a máa àti wówó títí àròwó òun ẹni solution máa dé báwo ni solution fẹ́ dé. kí ló tẹ̀ ń ṣe bí aláìnígbàgbọ́ aláìnígbàgbọ́ ló máa ń ṣe báyìí náà ẹ wò ó nǹkan tèmi rò pé ó yẹ kẹ́ máa ṣe ni kẹ́ máa gbàdúrà kẹ̀dẹ̀ ní faith ní ọlọ́run pé ọlọ́run máa ṣe nǹkan kan ò ní ṣe yín ó dẹ̀ yẹ kẹ́ mọ̀ pé nígbà míì gan ọlọ́run máa ń fàyè àwọn nǹkan báyìí sílẹ̀ láti fi dọ́ ìgbàgbọ́ èèyàn wò gbogbo ọ̀nà tá a lè máa fi rówó lèmi náà ti ń wá tí mo dẹ̀ mọ́ pọ́lọ́ máa ràn wá lọ́wọ́ ó máa rán lóore sí wa. mo dẹ̀ mọ́ pọ́lọ́ máa ṣèyànú máa rá lànà sí wa ẹ má ẹ má ẹ má ronú ẹjọ́ torí ọlọ́wọ́ ẹ mọ̀ báyìí nìkan ni mo ní mi ì dẹ̀lẹ́ lómi lẹ́yìn yín o ṣẹ́yìn náà ti fẹ́ fi mí sílẹ̀ ni. Pẹ̀lúmi jọ kí ló fẹ́ fi five hundred thousand tó ní kì í yẹ kí ló fẹ́ fi ṣe. mọ́mí wọn fẹ́ẹ́ fi tọ́jú ẹ̀gbọ́n rẹ̀ mímọ́ ni ẹ sáà mọ̀ pé ìyàwó mi ni ah, ó dẹ̀ ti sáré kiri mi ó ti sáré kiri kárí kiri hàn rówó bí ìtọ́jú táwọn nídìí five hundred thousand ok yẹ kí n try láti bẹ̀ wá ẹ̀ mi ni kí n sọ fún yín ẹ bá gẹ́ five hundred thousand ká fi ràn án lọ́wọ́. ó sì kí wà lọ́sípítù ìyẹn náà fẹ́ lo five hundred thousand sí jọ irú ààrẹ wo ló ṣe. àmì sànà bẹ́ẹ̀ sọ pé ní iṣẹ́ yé mi because it's operation. operation ah. èmi ò ní five hundred thousand lọ́wọ́ o bó mo ti níyẹn ìwọ náà mọ̀ bó ṣe fi lé sí kò sí nǹkan kan bá ṣe wà nísìnyí kò jọ pé oníkálukú ṣáà ń rọra ṣe ìwọ̀nba tó kó sí ọwọ́ ni ìwọ̀nba tó yàn ní lọ́wọ́ ló ń nọ́ǹsì ẹ́. Eh? bó ṣe wíwá bó ṣe wíwá bó ṣe yíyá ẹ bá mi wá. ẹ dúró náà ṣé tipa ni kó jẹ́wọ́ ló máa wọ. n bá ní mo máa ràn wọ́n lọ́wọ́ nígbà tí wọn kì í ṣe èèyàn burúkú síbi kábàá sọ pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò sí owó lọ́wọ́ mi báyìí tí mo lè kó five hundred thousand sílẹ̀ eléyìí mo ń lọ ẹ̀rọ ìwọ̀nba pé bí mo fi jẹun wọn náà mọ̀ orílẹ̀ olóde. Ah, ah. mami ìgbé alájẹsẹ́kù tẹ̀ ṣe ẹ bá ń wówó yá ń bẹ̀. kí lọ yá five hundred thousand kọ́ fi ṣe operation tí ò ṣe pé wọ́n fẹ́ fowó yẹn ṣòwò wọ́n máa retí wípé wọ́n máa dá padà ah èmi ò lè tìtorí ìyẹn lọ ṣe o ọlọ́mà jẹ̀ ń dáràn o kò dẹ̀ sí pé nìkan lèmi náà ti fẹ́ rí dá padà fún àwọn tí máa yáwó lọ́wọ́ ẹ̀ ah ìjọ nítorí ọlọ́run ṣó fẹ́ kó bá mi ni èmi ò lówó o. màmá mi yẹ ṣẹlẹ sọ fún ọ pásítọ̀ la fi wò ni ẹ yáwó ká tẹ fi kó tà fi tọ́jú kára wọn kó tiẹ̀ yá. báyọ̀ ìdásẹ́ ọkọ mi ò ṣe lówó ní mi ò lówó oníkìyẹ lówó jàre mo ní mi ò ní kí n jọ ṣé kí n lọ jalè ni. aago jalè. ẹ bá mi wo jalè. ṣé kò ṣe é mo rò pé nǹkan mi wà ń di ẹ mo ní mi ò lówó ní kí n wá five hundred thousand. ẹ máa wà ọkọ mi yẹ ti báyìí ló máa bá mi kẹ́ẹ̀tì. ah ok o fọkànbalẹ̀ kó fẹ̀yìntì kò sí wàhálà kájọ fẹ̀yìntì sí. pẹ̀lẹ́. báwo ni àwọn pẹ̀lẹ́ àǹtí ní ẹ̀jú tó wá jẹun. ẹ̀rù ìjọ ló wá wà nílẹ̀ yìí. mo ṣe mo pẹ̀lú mi mo ṣe ọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀rọ mo gbogbo ṣe ń ṣàánú mi tó ń support mi mo appreciate ẹ ọlọ́run ní jẹ́ ká fi irú ẹ̀san fúnra wa o ìwọ náà ní dùbúlẹ̀ àìsàn o ṣe ọmọdé kó má bàa dúpẹ́ lọ́mí mọ́ kó tó mò ń ṣe mo ṣe fúnra mi náà nìyà àǹtí ẹ̀ ló jẹ́ màmá ló jẹ́ sí ẹ̀ jẹ́ sí ẹ̀ jẹ́ sí mi náà so nǹkan tí mo ṣe rèé bóyá ẹ̀ kó tó máa dúpẹ́ lọ́mí náà ẹ pẹ̀lú àǹtí. ó ṣe ọlọ́run tí ìbá ṣe nǹkan tó dé tó kan wá wò ó gbogbo ọjà tí mo ta àwọn tó rajà lọ́wọ́ mi wọn ò rówó san ṣebẹ́ tó bá tiẹ̀ gbago ló sanwó èyí tí bá pè ní wọn tó gàjà gbago á lóun ò tún rówó tó máa fi san gbogbo ẹ̀ kàn sún mi ká ní mo rówó níṣe láti ṣe operation ìkúrò lẹ́ẹ̀ má ti kúrò bíbà etí gbogbo wàá gbẹ́nu kalẹ̀ tí mo sùn tí mò ń gba drip lójoojúmọ́ ó ti sún mi ah lọ́ọ́ máa ẹ̀ka ra níyàn. ẹ ò yẹ kí n wáyé ti máa lọ sọ́fíìsì so àǹtí máa ní láti jáde rẹ̀ máa ní wọ́n sáré kiri gbogbo ọ̀nà kọ́nà láti try láti gẹ̀ẹ́tì owó máa dá láti ṣe kó tó máa lè ṣe àmọ́ gẹ̀ẹ́tì owó lágbo ọlọ́run mo dẹ̀ bí lóòpọ̀ náà fún wa láti tẹ ìkẹ́ pẹ̀lẹ́ lẹ́yìn tí máa lọ. sọ́mọ ẹ̀gẹ́ wá jọ jẹ yín. omi dèbè gan-an ti jẹ́ kí gbogbo inú mi kú wọ́n kéèké. àkọ́kọ́ tó bá yẹ ní ìdí ẹ̀kọ́ sílẹ̀ bẹ́ẹ̀. máa ẹ̀ má rush má rush. a máa ra lu mílíọ̀nù fún ẹ ọlọ́run tó wà nílẹ̀ tó pín. filẹ̀ filẹ̀ má wọlé ti dàbẹ̀. Arab money gbà Arab money frosh tó sọ pé ò ni. bóskẹ́ tí ò fariwo. Ah. àbóǹgọ̀ single one seventeen ninety ẹlẹ́ ti gbowó mọ́jú. jáde kò fojú ẹ rí fúra ẹ. yẹ̀wò. one two. Ah, ó ṣe ha wetin be ha. <laughs> ọ̀gbẹ́ni. ó ṣe àtọ́ntí eh, tọ́lú ọ̀tọ́ntí tọ́lú òkáyé. aláìbáwò eh, ẹ mọ̀ kó tó máa ṣẹlẹ̀ ẹ̀ sìn ẹ kàn fún ní time there because àwọn anídàá ti gbogbo àwọn kọ́sọ́mà tó kù tó bá mú tíkẹ́ẹ̀tì wá kí n check tó dé tó bá jẹ̀ máa lè kó gbogbo ẹ̀ lọ sí ọ́fíìsì máa lè lọ gba owó wá ẹ kàn wá ní ìrọ̀lẹ́ ó pẹ́ ju àárọ̀ la ẹ wá gbowó yín. ok kò sí wèrè ìrọ̀lẹ́ àárọ̀ la ọmọ ìyá kan náà ni wọ́n. ìrọ̀lẹ́ yìí ni friday mo fẹ́ lọ hundred percent gba lélẹ́gùsì. ti stress ọmọ ìyá mi èlòkù ti stress. Bọ́lọ́hùn bá sọ fún òun dé èyí àràmọ̀ yìí. Àpapọ̀ kí ó sọ pé kò tí ì dé. Sọ́ọ̀tì bá sọ fún òun dé ní pé lọ́dún kò yá ti jẹ́ o. five months, one but six yẹn kọ. sorry ma ma máa yẹn mi ò mọ̀kọ́ tó ṣe wọn o bóyá wọn fẹ́ kí mi àtẹ́ǹsì wọn ni àbí wọ́n each and every time tí bá fẹ́ fún wọn lábẹ́rẹ́ ló máa ń complain. má dà wọn ló bá ṣe máa ń ṣe nìyẹn tèmi náà bá fẹ́ fún wọn lábẹ́rẹ́ ariwo oníràyè wo. alpha ẹ ti mú wá ṣé ó pé. ó pé ẹ lọ sọ́dọ̀ cashier. ok ma. a fún yín receipt ẹ mú wá a fọwọ́ wọn lọ́wọ́. ebi ò àzá máa fún ilé ṣiṣẹ́ ti gbọ́. ẹ máa gbàdúrà. mo ṣẹ̀ṣẹ̀ gba òwe àwọn Yorùbá tó sọ wípé ẹrú ń bẹ nínú ọmọ ọmọdé ń bẹ nínú ẹrú. ta ló lè gbà wípé pẹ̀lú mi máa padà wá di ẹni ọba lọ́wọ́ mi ah ó jọ mí lójú gidi gan ni. Sherry bó ṣe jọ yín lójú bẹ́ẹ̀ náà ló ṣe jọ èmi náà lójú kódà bí àlá ló ṣe rí lójú mi mi tí ẹ wá mọ bí mo ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àbí irú ọpẹ́ tí mo fẹ́ máa dú lọ́wọ́ ẹ̀ gan. ọpẹ́ ńlá la máa máa dú o ah, ọpẹ́ ò kì í pọ̀ jù fún ẹni tó bá ṣe ní lóore. anyway báwo lára yín sìn. ah èmi máa ti wà very alright ara mi ti balẹ̀ i am so good i feel very good. ìkọ̀kọ̀ ló wá ń jọ mí lójú o bí pẹ̀lú mi ṣe máa ń gbé ọ̀rọ̀ fámìlì wá sórí ju ti fámìlì tiẹ̀ lọ. jọ nítorí Ọlọ́run kí ló ń ṣe ẹ́ ganan kí ló dé tí ọ̀rọ̀ irú ilé tiẹ̀ kò kí ń ká ẹ lára. ọ̀rọ̀ ẹbí bàbá ẹ̀ wà ń bẹ̀ ọ̀rọ̀ ẹbí èmi ìyá ẹ̀ gan wà ń bẹ̀ kò sí kankan tó dá sí àti rí èyí tó wá rí tó wá fowó tó fọwọ́ ṣe kò sí ẹ́ ṣùgbọ́n ti ilé ìyàwó ẹ̀ tó fẹ́fẹ́ òun ló ṣe kan kọ́kọ́ tó múra kókókókókókókókó àfìgbà tó ṣe hmm. wọ́n ní kókó lè gun yán ṣùkú lè gun àgbàdo ká sọ̀rọ̀ fún ni ká bá bẹ́ẹ̀ òun nìyí ọmọ èèyàn ó tẹ̀ sọ bẹ́ẹ̀ ó dẹ̀ múṣẹ́ mo gbóṣùbà fún ẹ ṣùgbọ́n mo mọ̀ wípé ohun tó ṣe yẹn ohun tó ṣe yẹn. mọ́mí ẹ máa sọ̀rọ̀ nípa ibi bàbá mi àbí bàbá mi kò lórí tèmi rò láti gbà láti gbà kékeré ni mo fi dàgbà sẹ́yìn ọmọ ọmọ ọmọ ọmọ nípa láìfù mi ọ̀hún kí ẹ̀wọ̀n wá kẹ́rì rárá fún láìfù mi ẹ̀yin sọ̀rọ̀ pẹ̀lú bàbá mi àti ẹ̀tú gbọ́dọ̀ ibi tí ẹ wo àdéhìn kan tí mo tún ṣe kò pọ̀ ju wọ́n mi kan tí mo ṣe yìí ó ti pọ̀ ju ah, ọ̀rọ̀ mi bábìlì mi náà tẹ̀lé ẹni tó bá nípa láti ṣèrànlọ́wọ́ fún kò ṣe fún ẹnì kejì rẹ̀ ó mọ̀ dẹ̀ ṣe ipò mi ò pọ̀ ẹ̀gbọ́n ìyàwó mi ni so èyí ah, kan tó bá dín bẹ́ẹ̀ o màmí. ẹni tí wọ́n bá ní ipá láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì ẹ̀ owó ti ṣe fún wọn kò ṣe nǹkan five hundred thousand o ti gbélé wọn ti lọ àti ẹgbẹ̀rún ìjọ ibo ló ti rí five hundred thousand ibo ló ti lọ ya kì í kọ́ mọ̀ torí gbà tán bá gbógun dé kí n lè mọ̀ torí mi ò sí bẹ́ẹ̀ nígbà tó lọ ya owó ńbo ló ti ya. ara àwọn kọ́sọ́mà ni máa ń pè géèmù lọ́dọ̀ mi ní bàmà mo lè kó owó tí wọ́n gbà mo ṣe gbowó báyìí n bá kú lọ sóyè hospital pé kan sáré fi tọ́jú ọ̀rọ̀ àti kára àti ilé ìyá tó dà ọkàn mi gán lè balẹ̀ wáyé ìyá mo bá ti máa dánwò padà. owó kan sábà tó jẹ òun lè lọ kó fún wọn bá fi ṣàpẹ́ṣà fún wọn àná ẹ àwọn ti dà ó kọ̀ ya ni <laughs> ẹ̀yìn ló dà bẹ́ẹ̀ tí wàhálà bẹ́ẹ̀ bá dé má pè mí o torí mi ò mọ̀ ń pẹ̀ torí mi mọ̀ ọ̀kan tó ń ṣe é wọn lè wọ́n wọ́n síbò mi owó kan <laughs> sábà hmm, ó ti dà èmi sá yẹ́n bọ́ oníkẹ́mi lọ yáwó ní alájẹsẹ́kù èmi ò lọ́bẹ̀ lọ yá ìwọ náà ti yáwó kọ́sọ́mà tó gun bẹ́ẹ̀ bá dé jọ mi ò sí lé o. kí ló sì ó máa gba pẹ̀lú ọdún ọdún ọ̀hún ajé ni ọdún ọ̀hún àgbò lọ́wọ́ bọ́ọ̀lù ìmọ̀ ṣọ́ọ̀ ó ṣọ́ọ̀kẹ́ bọ́ọ̀lù wèrè tó wà ń bẹ̀ kọ́ ó lè jọ ọmọ iṣẹ́ ló wà ń bẹ̀ bàbá àjà àkọ́ láìsí yẹn. ọ̀gá ẹ̀dá. ṣẹ́gbọ́n mi èmi náà wá ń play game bíi mo ò dẹ́gi bí láti jẹ. ìwọ náà jẹ́wọ́. ẹ ọmọ èmi náà jẹ́wọ́ díẹ̀ kan mo rí kí wàá gbọ́n mo dẹ́gi láti jẹ. àṣebí àrìn o máa gbá ẹbí tó ti mí sí o. wàá ṣe é. ọ̀ṣọ́ ọ̀ṣọ́ ìtọ́wé rẹ̀.

súyà ẹ̀ súyà ẹ̀ nínú súyà láì tiẹ̀ ah, àjà àlàyé fẹ́lọ́ sí ọ̀rẹ́ lọ́sí tọ́mọ́lẹ́ ta ṣe yìí fílọ́sì ìfà. Àbàṣìyá ẹ̀jọ̀ àwọn àti ọkọ ọjọ́ tí àti jọ ọjọ́ àti jọ ọmọ ọmọ ọmọ ìlà sọ ó yẹ ká sọ ọmọ náà yìí ó yẹ kó jọ ọmọ náà yìí sẹ́ẹ̀ tí mo ti lọ ta gbogbo ẹrù lé mi mo ti lọ ta gbogbo ẹrù yàrá mi nà. ọmọ oníjó kẹrin lọ o àbí kò ti jó ni owó ṣé kò ti jó ni. bá ń gbé kó yẹ wa. bá ń gbé mẹ́rin ló ti wọ́n rè. bá ń gbé tó bá ń gbé má gàn ra ẹ̀ máa tó tún ṣá. lọ́jọ́ láti sàlẹ̀ ni o lọ́wọ́ lọ ṣe bẹ́ẹ̀ lọ́dún kú o. ọmọ yín náà dáná sí mú ẹ o bẹ́ẹ̀ tó ń ṣe ní o kí ló gbọ́ kí ni o tó ń gbọ́ kí ara ẹ fẹ́ kí ló dé ojú ẹni ti dà olórí ibú ẹ ah, ìjẹ̀bú ni mo iná ti ẹ̀ mú ẹ ọjọ́ ọjọ́ ah, wọn bá tún ẹni tì sẹ́ tí bá mú ya ẹ̀ máa jọ ya ẹ̀ mọ̀ náà ọjọ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ lẹ́yìn. ajẹ́kọ̀ tẹ̀lé o ajẹ́kọ̀ tẹ̀lé o mi ò fẹ́ mọ̀ èmi gan ni lọ́jọ́ ògiri ọ̀sà bá bẹ̀rẹ̀ rẹ̀ má tún ẹni tì. ìfàjẹsọ́gbìn lójú mi bàjẹ́. àlọ́ jólí ẹ̀ ni o. àlọ́ jólí ẹ̀. ọyẹ ọ̀hún àlọ́ jólí ẹ̀ ẹ̀fù yẹn máa tó náà. eléyìí máa jó tọ́ ìjẹ̀bú ni ìwọ ìwọ súnmọ́ náà tiẹ̀. tiẹ̀ lẹ̀ aláìsúnmọ́ náà. tiẹ̀ lẹ̀. pẹ̀lú mi kí ló tó ń ṣe báyìí òkè ìgbà tó bá sunkúnsunkún sìn tí o wá sick tíṣẹ́ wá dé níjọ́ kejì báwo ló ṣe fẹ́ ṣiṣẹ́ náà èmi fi pé ó yẹ kó máa gbàdúrà ni o èmi dẹ̀ nígbàgbọ́ pé ọlọ́run tó pèsè iṣẹ́ tó lọ á pèsè ìmí tó máa dájú ilé lọ. mo fẹ́ promise ẹ ní nǹkan pé no matter what see, no matter the condition tó bá wà mi ní fi ẹ́ sílẹ̀. ẹ̀rọ ṣubú àjàlá tànà ẹ̀yin náà ni ẹ̀yin náà ni ó wá ní kó má ké àbí ẹ̀yin lẹ pa lẹ́kùn ẹ̀bẹ̀ lèmi bá bẹ̀ ẹ́ ibi tí wà àtẹ̀gbẹ́ ẹ̀ tẹ́ di ọmọ mi mọ́ ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ lọ tú ọmọ mi kalẹ̀ ẹ lọ tú kalẹ̀ o láì ṣe bẹ́ẹ̀ ẹ kàn dín nínú yọ̀ ṣebí wọn náà dẹ̀ ti dálẹ̀ báyìí nísìnyí ẹ ńgbà tí ò sí nǹkan kan mọ́ ẹ máa bu yẹ̀pẹ̀ kẹ́ máa jẹ́ ìwọ dájú obìnrin játijàti. màámi ṣé mo sọ pé olóko ọ̀sìn kan tó ṣẹlẹ̀ sí mi ni. ó dágbẹ́nu ẹ sọ́hùn ọ̀dẹ̀ ni ẹ̀ ìwọ náà kọ ẹjẹ́ ẹ̀kọ́ ò tó ń ṣe mọ́ wọ́n ti mú ọpọlọ ẹ̀ wọ́n ti sọ lókùn báyìí wọ́n mú ṣéènì wọ́n tó fi pápọ̀ mọ́ wọ́n wá mú àgádágodo wọ́n pàlẹ̀ pọ̀ ó tán ó wá dúore ó mọ tó ń ṣe mọ́ àbí àjọwà lẹ́nu ẹ̀ nìyẹn. àjọwà lẹ́nu ẹ̀ nìyẹn. kí ló dé. má bẹ̀ mí pé má bínú kí má bínú báwo kí n lajú mi lẹ́ kí tàlùbọ́ kò wọ̀ kí má bínú ẹ bá yọ̀ mí jẹ́ ẹdí kí má bínú mo bínú o má bẹ̀ o mo máa bínú mo máa bínú ni àfi táyọ̀ ọmọ mi bá dé. ayé 我直接着我。 pẹ̀lú mi kí ló dé. ṣé nǹkan táwọn ẹgbẹ́ mi tó kún fúyàwó wọn jẹ nìyẹn tó ń jẹ. pẹ̀lú mi pẹ̀lú mi èmi ló mo pè é mi ò láìkẹ́ ṣé mo complain fún ẹni àtìgbà tí mo ti ń jẹ nǹkan gidi ta lóru fún wo jẹ́ ìsọ̀kan fún ẹ obìnrin láyé o ó lè yí síwájú lẹ́nu kó yí sẹ́yìn lọ́la ìtòdì ẹ̀ wù ọlọ́run pé kó yí sọ́dọ̀ wa ló yí sọ́dọ̀ wa yìí àdúrà ló kù kó máa gbà kó lọ́run tún padà sọ̀gbà dídáadáa fún wa èwo lẹ́jọ́. àmì ìbọn nǹkan burúkú ilé tó wáyé wa gàrí láàárọ̀ kùtùkùtù. mi ò láìkí o má má sọ̀rọ̀ òdì sọ lọ́hùn. ọlọ́run test ìgbàgbọ́ wa ni má sọ̀rọ̀ òdì sọ lọ́hùn mi ò láìkí mi ò kọ́ńpléènù ó dùn gàrí ìdùn ṣé wàá mu mo láìkí ẹ o. Rúṣẹ́, ó ṣẹlẹ̀ kí ni màṣẹ́ yìí ìwà kó máa mọ́ àkíyèsí ọ̀rẹ́ ó lọ́rọ̀ kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. ṣé ti bá sọ fẹ́ ṣó níbí ni. èwo ni àbòsí onísọ̀lẹ́nu ṣé o ti sọ̀kan fún mi rí tí mo bínú lé lórí náà. o ṣáà ní bínú àbí. sọ ohun tó fẹ́ sọ. <laughs> nǹkan tó fẹ́ sọ fún òun lè nǹkan fẹ́ sọ fún ẹ pé bí a kò bá òun kò pẹ̀lú mi sọ̀rọ̀ kọ́ bẹ wá chíǹjì díẹ̀ sódà kí wọn náà máa fi pa ọ́ dáa. Eh, ṣọmọ tóun náà bá rí nǹkan kan tó ń jí láàárọ̀ tó rí kankan fọwọ́ padà ṣó ti yẹ at least tó bá wọlé lálẹ́ ẹjú máa máa yí mọ́ra wọn náà ni ìwọ náà orí mi sìn tí bá ti wá bìbà yìí láàárọ̀ tó bá di lálẹ́ ó filẹ̀ kò filẹ̀ mo ti yí mọ́ra wọn tí bá dẹ̀ délé lálẹ́ má gbà nǹkan mi ṣọmọ àwọn máa fi bóra aláṣìírí àbí kí ló fíl. ó kúkú rí sọ àmọ́ pẹ̀lú mi gan ti sọ tẹ́lẹ̀ fún mi o ṣàmù pé pẹ̀lú mi try o dẹ̀ máa ń rí gbogbo nǹkan tó ń ṣe fún mi mhm. so ìgbà tó sọ kò pẹ́ náà ni gbogbo ọ̀rọ̀ ṣe rí bó ṣe rí so mi ò dẹ̀ tún lè máa béèrè lọ́wọ́ ìgbà tèmi náà mọ̀ nǹkan tó wà on ground kó má dàbí àmọ̀ràn bí ní ọ̀yọ́ but mo nígbàgbọ́ pé láìpẹ́ láì dùnú tí gbogbo nǹkan bá ti come back to normal ó máa fún mi. ẹ̀hẹ́ ṣó gbàgbé next week. next week kí ló hmm. ṣẹlẹ̀ next week. Hmm. ṣá ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ dé Fọlákẹ́ má gbé wa o má sọ fún mi pé o lọ don't tell me that. mi ì tí sọ pé mi ì lọ mi ì dẹ̀ tí sọ pé mo máa lọ àmọ́ o mọ̀ pé lílọ mi àti àìlọ mi kò sí lọ́wọ́ mi ọwọ́ pẹ̀lú mi ló wà. ẹ á mọ ọmọ tó bá tètè gbà yí lẹ́sìn wàṣà mi ò dárí o. ò ní dárí <laughs> ẹ mix kìíní kí akẹ́dá mi lóhùn jàre ẹ má jẹ́ ogan tó bá ti bù yẹn ẹ̀yìn yẹn ni kò gbé wá o ṣó ti gbọ́. ẹ gbé wá ṣiṣẹ́ ní kẹ́dá mi lóhùn. ẹ̀yin bọ́ẹ̀ báwo ni ọ̀ṣẹ́ ẹ̀ náà ìwà ló láìkí ẹ̀ ẹ̀ ti mo láìkí iṣẹ́ tẹ̀ ṣe bíbá ìlú lọ́kàn tó ń straight. ṣe rí i pé iṣẹ́ tá a ṣe ń báyìí ṣe rí i pa ti parí ẹ̀ ń sìn so tiles ló kù tí wọ́n fẹ́ lẹ̀ kò dẹ̀ ń ṣiṣẹ́ tiwa so a ní láti filẹ̀ fún àwọn tó máa ṣe tiles yes ah ìwọ this new boy bí mo fún òun ṣiṣẹ́ báyìí o ó wà hard work gan nice one àjọ ah, máa ṣiṣẹ́ tó máa pẹ́ pẹ́pẹ́ ṣó ti gbọ́ eh, ẹ kí orí ipò oríire ẹnjìnìá eh, Adéjì Odúwọlé wọ́n ti pè mí Captain Cash láti Àbújá. Ah! ọpẹ́ o ọpẹ́ ẹwọn ń bálára mi gan ń bálára mi. ọpẹ́ mọ ìta àwọn ṣẹlẹ̀ abẹ́òkúta ń jẹ mo pé o try <laughs> o try. ìmọ̀ ìlànà wọ́n fi gbé ìpínlẹ̀ ọ̀ṣun sí. Eh, wọ́n ní kí n wá next week a fẹ́ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ kan níbẹ̀ tó jẹ́ iṣẹ́ tuntun àní iṣẹ́ ta fẹ́ lọ ṣe yẹn sìn ó máa take wa ní one month so kẹ́ ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe máa sọ fún wọn nílé bẹ́ẹ̀ ṣe máa prepare lẹ̀ ṣó ti yé ẹ̀hẹ́n òun ni ta fẹ́ lọ ṣe nìyẹn captain Deji òun ló níṣẹ́ ó ti yé iṣẹ́ tí captain madẹ ti gbéṣẹ́ ẹ ṣáà mọ bó ṣe máa ń rí iṣẹ́ gidi ni o iṣẹ́ ti get no problem ah ah no no no ah, mi ò fẹ́ bí bàbá yìí ṣe rí o ẹ jẹ́ ká ṣe níjọ wọ́n mọ̀ ká máa ń ṣe níjọ ẹ clear gbogbo kiri ẹ kó ẹ kó kú omi kẹ̀dẹ̀ gbé bọ́gláàrì ẹ lọ síbi tó yẹ kó wà ẹ yóò ṣé o mọ̀ pé last time ta lọ ṣiṣẹ́ lábẹ́kúta yẹn ṣé o mọ ohun tó ṣe táwọn ará àdúgbò ń complain pé gbogbo nọ́mbà àwọn tó ń gbóúnjẹ wá site àtàwọn obìnrin àdúgbò ló ń gbà má jẹ́ kí irú ẹ̀ tún wáyé mọ́ o Àbújá níbi tá à ń lọ yìí o federal capital ni o ṣé o ti gbọ́ tó bá lọ ṣe síyàwó honourable wàá pẹ́ ní ẹ̀wọ̀n ni o mi ò ní dá sí o má kó má lọ ní supervisor kan ló ẹran eh, ọ̀dẹ̀ sọ fún mi báyìí tẹ́lẹ̀ mi ní sí ń bẹ̀ o èmi ò sí ń bí àbòsí o. ẹ ṣe bàbá lágbà mo ń gbọ́ tí wọ́n sọ sí pé a máa lọ sábìjà fún bí ọdún oṣù kan. ó dìbò lóṣù tá a bá gbà tó bá jẹ́ state ńlá ni a lè lo ọdún méjì ọdún mẹ́ta ah, kí ló ń ṣe bàbá ẹ máa ṣe nìyẹn ah, ṣe bó fit ṣó ń gọrẹ ẹ ní ìjà rẹ. Pẹ̀lú mi. Báwo. Báwo. Pẹ̀lú. Báwo sọ. Àdúpẹ́ o. Ṣé kò rẹ̀ o? Ọlọ́ rẹ̀ sọ. Kó àtàrà. Ẹ̀yin kí ló fẹ́ jẹ báyìí? Wà ókè. Kí ló dé? Ẹ ó dà bóyá kó wọlé kó freshen up cause wàá ti sweat. Ó máa ṣe eré tọ́jà rẹ̀ ṣẹ́gun jẹ rìláàsì díẹ̀ náà kí o fi fọwọ́ sí i. Ẹ a máa tètè parí iṣẹ́ tá sáìtì lẹ́nu àti ráńdọ̀ gbogbo lẹ́nu ọlọ́run má má dáríri ṣe wá dúró o ìtẹ̀ ti parí nsìn ibo ló tún ti fẹ́ ríṣẹ́ tó máa ṣe tá a ti máa máa rówó jẹun. iṣẹ́ mi ti wà lábùjá sí wọ́n lá máa lọ tó three weeks to one month. ah ìyẹn ló yẹ kó kọ́kọ́ sọ fún mi náà wọ́n á kọ́kọ́ gbé bad news wọlé ọlọ́run ṣeun mo ṣàmọ̀ pé ọlọ́run ní fi wá sílẹ̀ ó dẹ̀ ń gbàdúrà wa ní gbogbo ìgbà ìgbà wo lè wà lọ. èmi ò lọ o mi ò lọ kí ló dé o. tí wọn pàwọn gáàsì tó wà ń tàn ṣe ìwúrẹ ni wọn àgàgà wèrè tó ṣe wà lọ́pọ̀ ìṣìwà tó ń pè ní sàgídé àbí kí ló lò ń jẹ tó bá ń rànjú kan tó bá ń kọjá tó máa wù ẹ ẹ tó ń bó fẹ́ lágbàtà tó fẹ́ máa yà kéètì tó yẹ kó pọ́npọ́n tó máa wù ẹ máa wù ẹ máa wù rànjú kí n wá lọ kí n travel ọgbẹ́ mi lè lọ lè lọ lọ́dún kọ̀ọ̀kan. pẹ̀lú mi pẹ̀lú mi. ìpè pẹ̀lú mi tẹ́lẹ̀. owó jíjẹ náà ní ṣá èmi ò láìkì ẹ o mi ò láìkì ẹ ṣé o trust mi ni tó bá tiẹ̀ trust mi okay mi trust ara mi wáì tó máa ń fojú alágbèrè wò mí ná. ṣé mo pé mo nífẹ̀ẹ́ yẹn ẹ kí wàá travel dídí oṣù kan ah no. wo ó ti ń pọ̀ jù ah ó ti ń pọ̀ jù owó yìí ti ń pọ̀ jù mi ò láìkí ó ti ń pọ̀ jù ah iṣẹ́ dé ń ṣe olóòní lọ ṣiṣẹ́ torí owó kí la máa máa jẹ́nu lé mi ì láìkí ẹ̀ ah kí ló dé gan. rárá ìfẹ́ tí mo ní ṣe ni àti wípé i'm just scared to lose it to another man i can't i can't leave you to go too tó bá tó bá ti lè lọ báyìí màá yà máa para mi dànù ni ah, i'm scared living i'm scared listening to another man o. pẹ̀lú hmm. ìmúra mọ́wọ́ ẹ wa ò ní kú èmi náà ò ní kú kò dẹ̀ sọ́kùnrin kankan tó máa gbà mí mọ́ ẹ lọ́wọ́ fọkàn ẹ balẹ̀ sórí gbogbo ọmọ inú mi wọ́n ni màá bí fún kò síbi tí mò ń lọ ìwọ ni màá fẹ́. má bẹ̀rù èmi àti ẹni forever never má wọrí gbogbo ọmọ inú mi wọ́n ni màá bí fún kò síbi tí mò ń lọ. ẹ ṣé sà ẹ ṣé mo dúpẹ́ god bless you ó dàrọ sà. all right see you later bye bye. bye. káàbọ̀. Ìgbà tí ń bọ̀. Ṣé mo sọ fún ẹ pé ẹni ní bẹ́ẹ̀ dé Fọlákẹ́? ó sọ pé ní bẹ́ẹ̀dẹ̀ fọlákẹ́ ìgbà tó sọ pé ṣé mo fẹ́ ní permission pé kó lọ. ẹ má bẹ̀rẹ̀. ẹ wọn náà lè ṣe ìrìn òsì kiri lọtúrẹ lọkùnrin ṣe gbé wálé wá drop lé. rárá fọlákẹ́ ló ní pé kan help me o jọ tó lọ. ayẹyẹ pẹ̀lú mi ò jẹ jọ pẹ̀lú mi má bínú náà pẹ̀lú mi ìrẹsì tó náà ọmọ ìbá mi má yín náà. jẹ̀yà lẹ́ni o ẹ́ kí mo ti ṣe é mẹ́rin pé mo ti fọwọ́ kàn ní ìtì ìnara rárá ó lọ láta tó twelve nígbà tó ti wọlé padà wá ó tún lọ kò tún wá á ah, má jẹ ìyá o ṣùgbọ́n àlàyé làkó tí ń jòkó léde á bá mi nulẹ̀. àwọn aládùúgbò tán ni mò ń nà wọn ò tí ì mọ̀ kankan eléyìí gan-an náà máa fi mọ̀ pé máa nà tó yẹ pé ah, gbogbo aládùúgbò gan-an ilé làpótí níjọ́ kó dédé abamínú ilé táàmì ló ti lọ twelve kò wọlé ẹ́ mo ti wọ́n ní kò tún gbé àgbàgbọ́rún ẹ̀ sọ̀kalẹ̀ ooo àgbàgbọ́rún ẹ̀ sọ̀kalẹ̀ ooo àgbàrún ẹ sọ̀kalẹ̀ ẹ wá bá wa pé ìránṣẹ́ lọ bá làgbà kí kán wọ́n ṣe ìwòdò fún ọ kán gbé ọwọ́ ayé kúrò lára ẹ̀ ṣùgbọ́n náà ti sọ fún wọn pé tán bá fẹ́ sí kán ní odidi àgbọn ẹyọ kan kán má mì sí tí kán wọ́n tó pa omi ò sì gbọ́dọ̀ kán lẹ̀ kán dà sínú tó fẹ́ fi ṣe fún ọ àlàáfíà ló fún ọ. ṣé ọmọ ọjọ́ yìí náà ni. rárá sà mo ń kọjá lọ ni so mo á wò pé ilẹ̀ ti ṣú láti máa lọlé mo á ní pé kí n pass night in the church. Ah, ẹ kò burú ṣẹ́rí ọlọ́run má jẹ̀mú tó gbé yín wá sí ìbàyí ní àṣálẹ́ yìí ó fẹ́ kẹ́yìn náà jẹ́ ní oore ọ̀fẹ́ tí ó fẹ́ ṣẹlẹ̀ ní ìbàyí yìí torí pé alẹ́ ni alẹ́ àfàdúrà jagun pẹ̀lú ẹlẹ́mìí tó wà lórí òkè àmọ́ irun tẹ sílẹ̀ yìí ẹ nílé bá wa jọ́sìn báyìí àmọ́ ẹ ẹ má wọrí màá wá nǹkan fún yín láti kọ́ bá mi ẹ má tẹ̀lé mi lánà. fara fàrọ̀ fara fàrọ̀ fara fàrọ̀ fara fún wa fara fún wa. Pẹ̀mí mọ́. Pẹ̀mí mọ́. pẹ̀mí mọ́. ìwọ máa yẹ kí yàn dáràn pa omi ní tẹ̀sán láti mọ̀ nípa ìwọ́jà mọ̀ pé inú ló bí mi ilé ṣe báyìí tẹ́lẹ̀ inú ló bí mi ìwọ lọ́hùn. gbé fóònù ha tún gbé kò gbé fóònù ẹ mo fẹ́ wá sí báyìí wọ́n lọ́hùn. yẹ go, ti understand náà pé mò ń dédé ṣe báyìí ẹ́ eh? ah, inú ló bí mi lóru òru ọ̀gànjọ́ la wà báyìí ọlọ́run kí ẹ̀ tẹ́ má lọ ra ẹ̀rìn fẹsẹ̀ sí báyìí káwọn ọlọ́dẹ náà ti má ti máa mú yàn kó má ti lọ nà yàn pa ẹ́ ọlọ́run jẹ́ kó wálé ìdí máa sáré bọ̀ ìdílé tó máa wálé. gbogbo ogun tó ń jà mí ní kọ̀ọ̀kan gbogbo ogun tó ń jà mí bilu ko sende kemboro senda heliba baba ko selere kembo sendere kende ya oh yes e jiji wowo mi mi bili sindi kunde bili sile ya bẹ́ẹ̀ ni baba hey jésù kristi olúwa wa. àmín. arábìnrin ǹjẹ́ ẹ gbọ́ ohun tí ẹ̀mí ń wí. ohun tí ẹ̀mí ń wí ni wípé ẹ gbúdọ̀ ṣe ìgbélé ọjọ́ méje pẹ̀lú àwẹ̀ àti àdúrà. ṣé mo lè ṣe nínú chọ́ọ̀chì yẹn bíbá ẹ̀ sá. ìgbà tó bá wù mí ni ẹ lè bẹ̀rẹ̀ agbára ọlọ́run kí olúwa kó gbọ́ àdúrà wa jésù. ní orúkọ jésù ní orúkọ jésù hani sace kapuria kamparia sinda arábìnrin ǹjẹ́ ẹ ṣetán láti ṣe gbogbo ohun tí ẹlẹ́mìí sọ. sọfẹ gbọ́dọ̀ wọ́n ní jẹ́ kí mi rọrùn ẹkún nù léyìí o ah, kí ló dé tó tún kẹkún mu òun rántí gbogbo ẹ ẹ̀yin lè ṣe kó má rántí torí ohun tó ṣe ó gbọ́dọ̀ máa rántí ní gbogbo ìgbà yẹn mo ní wá sọ fún ẹ pé ìrẹsì alásèpọ̀ tí mò ń ṣe o kò sẹ́ràn irú morí fi sí o ṣe lè jẹ́ bẹ́ẹ̀ èmi mọ̀ pé ṣe lè rẹ̀ tó ń bú ẹkún tó ń sunkún <laughs> ọwọ́ aké ẹni tẹ́yọ̀ bá ti wí fún tí ò gbọ́ àwí ò gbọ́ àsọ̀rọ̀ ò gbà ìwà tinú mi ni mo máa ṣe tó ń wù tí mò ń sọ fún ẹ wípé ogun òṣì ló ń kó báyàn olóbẹ̀ débi tó dé àbí mi ò sọ fún ẹ ọ̀rọ̀ ìyá mi ò máa sọ nǹkan kò sínú ẹ o ìyá mi ò máa bá mi dámọ̀ràn mà sínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn o mo sọ sọ sọ ìwọ ló kọ̀ ló gbọ́. màmí ta ni mo ṣẹ̀ tí gbogbo àjálù burúkú ṣẹlẹ̀ sí mi ẹ láti bí ọjọ́ mélòó lọ sí mi ìwé mi mọ́ mo pe aago ẹ̀ paago aago rígirígi kò gbé nọ́mbà ò ti lọ mọ́ mi mọ́ bí mo fẹ́ wá sí gbogbo nǹkan tó burúkú ń ṣẹlẹ̀ sí mi ni ta ni mo ṣẹ̀ báyọ̀ lọ. ó ṣẹyàn kò sẹ́ni tó ń ṣe ẹ́ fúnra rẹ̀ ló mú wàhálà ló fà sínú ìgbésí ayé ẹ̀ ẹ̀mí ò bá tèèyàn jẹ́ mi ò dẹ̀ ló kàn lè ṣe mí ẹbí mò sọ fún ẹ pé má fọwọ́ ara ẹ̀ fa wàhálà sínú ayé ẹ̀ ìwọ náà ti rí báyìí bó ṣe ń rí nígbà ah, ah. tó jẹ́ wípé ohun tó ṣẹlẹ̀ sí ẹ ò ṣẹlẹ̀ tà ìṣẹlẹ̀ o tún kí ìyàwó ẹ̀ mọ́lẹ̀ o tún bẹ̀rẹ̀ sí ní ìlú àbí nígbà ọjọ́ yàn ní lọ ni ó máa lọ ọ̀dọ̀dà tí òfin ní lọ nígbà tí ò ní fẹ́ kó bà ń láwọ̀ jẹ́ lúlùlúlù ló ń kù bíbí fọrétọ̀ àbí kílẹ̀ yìí olùfọ́nstréṣọ̀n ó ti bá ẹ kò jẹ́ kó mọ tó kù tó fẹ́ ṣe mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ wákàá ẹrú bọ̀tán òun ké wọ́n ti sun ṣọ́ọ̀bù kò sí wàhálà o tètè fẹsẹ̀ síta kó lọ wá ṣẹ̀ṣẹ̀ ni o sórí pé ẹ̀rọ náà ó ti dẹnu kọlẹ̀ báyìí ẹni máa bá mi túnṣe owó tó ní mú wá òun ni mò ń wá ni mò ń ṣàjọ kí n lè kó fún kó bá mi túnṣe kẹ́rọ̀ mi bẹ̀rẹ̀ iṣẹ́ kí n lè rọ́wọ́ fi ẹnu kò sọ ọmọ tó fẹ́ fún mi àbò rówó fún mi mọ́. bẹ́sẹ̀ síta má jókòó kalẹ̀ kó lọ wá iṣẹ́ kó lọ ṣiṣẹ́. mi ò lè dálẹ̀kùn ṣe fúnra mi ni àbẹ̀wò tún nìyẹn. wẹ̀ ìwọ ni olórí mi kò rẹ̀ sí nǹkan tó pọ̀ jù fún ọba láti ṣe fún olórí ẹ̀ kò sí nǹkan tí mi lè ṣe fún ẹ. but this is really getting too much. èwo nìyẹn o. gbogbo love tó ń ṣó sí mi yìí ó ti ń pọ̀ jù ó dẹ̀ ti ń bà mí lẹ́rù. pẹ̀mí mọ́ṣífẹ́ máa ń pọ̀ jù ni èmi ò tí ì rí ibi tífẹ̀ẹ́ ti ń pọ̀ jù rí o. i'm just scared. ọmọ kan tó ṣẹlẹ̀ má bẹ̀rù má fòyà ìwọlé gungun ìhà mi so let me treat you like one. I'm scared. Don't be scared, baby. Olórí. <laughs> Afrobeat mami màá fún mi lẹ́nu jẹ o. ah mo kúkú mọ̀ pé mi ò fi bẹ́ẹ̀ jẹun ah àmọ́ tó bá yá ẹ máa ní kò sí nǹkan tóbìnrin ń ṣe tọkùnrin ò lè ṣe lóòótọ́ ni àmọ́ yàtọ̀ síra wọn tó bá jóbìnrin ló ṣe bẹ̀yìn sí i. àmì ilé ń tí aláàtì sọ yẹn ibi mi mú náà dáadáa sọ sí. Oh, hmm, hmm. ó jẹ́ kó ń di sàásù kókó nkíṣin kí lòun wá nkíṣin ọkùnrin kùnrin nìyẹn tó ti tó yàwó fẹ́ ẹ ìjọ mélòó ló fẹ́ ṣe gbogbo wọn yẹn dà àsìkò tó bá yẹ kéèyàn ṣe nǹkan àfi kéèyàn ṣe ìgbára lèèyàn ń búra o àsìkò tó dẹ̀ wò yẹ kò dúró dẹ̀ ẹnìkankan wo lọ fẹ́ yàwó gbogbo tí mò ń sọ ọ̀rọ̀ mi tí mò ń sọ tí mò ń pò fẹ́ yàwó. ọ̀rọ̀ mi ẹni náà gbọ́rọ̀ ìyàwó tẹ̀ sọ gbóṣùn kan náà dédé ọ̀rọ̀ ìdílé máa dédé bẹ́ẹ̀ sì bò ń mọ́ wa láyé pínyàn tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ àdẹ́ mọ́ mi ò sókè tí mo fẹ́ fẹ́ tó lè dàbí tiwẹ̀ mímọ́ àwọn mm. ìfẹ́wé mímọ́ yẹn wà lóko mi gbúrò. wàá rò ni o torí o gbọ́dọ̀ rò bíyàwó bá kọ ni ìyàwó lè yàn fẹ́ fẹ́yàwó mi ìmí tó bá fẹ́ gan ìfẹ́ ẹ̀ tó lè lójú tiwẹ̀ mímọ́ lọ lọ́kàn ẹ̀ ó ti lọ tiẹ̀ ó ti lọ tiẹ̀ nìyẹn ṣé wàá wá ti tọ́jú pé wẹ̀mí lọ ó dẹ̀ ní fẹ́yàwó mọ́ jọ mo bẹ̀ẹ́ lórúkọ lọ́hùn ojú ń kọ́ mi mò ń wọ́ ọmọ ọmọ mi mò ń wá ọmọ ọmọ mi o ojú dẹ̀ ti ń kàn mí bí mo ṣe wà. ẹ jẹun ọmọ orúkọ náà mhm. ẹ kàn ní sùúrù fún mi díẹ̀ kó má pẹ́ kó má pẹ́ kó má mú jáde lọ́wọ́ o torí sì ló máa ní mo tún bínú o gbogbo nǹkan tí màá bá fi bínú má má ṣe fún mi mo ti bá fẹ́ nǹkan má ṣe fún mi mo fẹ́ yàwó torí mo fọ́ mu. mo ti gbọ́ yín. ó kàn jẹ́ pé ebi ń pa mí ni ṣé oúnjẹ yẹn ti rẹ́dì. ọ̀rẹ́ kò ní pẹ́ jinú. mo fẹ́ bèèrè nǹkan lọ́wọ́ ẹ̀ o. kí ni. kí lé tí àwọn Yorùbá máa ń sọ pé. mo rẹ̀ tí mo ní kí n máa bọ̀ wálé pé kí n kò lè dègbìn lọ sọ́fíìsì máa ẹ̀ mọ̀ mo ṣe ń bọ̀ wálé padà. lágbára Ọlọ́run ó máa bọ́ sí lágbára Ọlọ́run. á bọ́ sí lágbára Ọlọ́run àwọn náà wọ́n lè jẹ́ wọn sí wọn kó mo sọ fún ẹ náà kó tó kù ìwọ náà dẹ̀ ti pẹ́ kó tó kú òní kò burú jẹ́ wà ní oúnjẹ tí wà ń kíṣe. kò tọ́jú mi o ẹ̀bùn ọlọ́run ló à ń ṣe tó dáa ló à ń ṣe fún mi láti tọ́jú wọn láti jẹ́ kí n lè sọ ọmọ fún ẹ jẹ́ ọmọ. àmì àmì ọkọ mi. ọmọ mi ní mi dùn gan-an mo ti jáde mi ò ní ṣe é. Abu? Abu? But I want you severally to take care of this compound. What's wrong with you? Oga, let me try I take care but ẹ̀wọ̀n eh, iṣẹ́ àpọ̀jù omi lónìí. Gbogbo ìdọ̀tí ó máa fẹ́ wá láti everywhere. Ọ̀rọ̀ yín tí ò bá tayé mu iná ni. Um, I want to get to the airport nsìn, mo fẹ́ lọ gbé madam, ó ti dé. Ẹ eh, madam á ti dé. Ẹ wò láyé, èdè agbọ́dún fún àwọn láyé. Nílé, madam á láyé. Tó bá mi ṣí gate. Táwọn láyé, kawo asa my dear o mọ bí inú mi ṣe ń dùn tó in fact tó bá gun ẹṣin nínú mi kò lè kọsẹ̀. kí ló dé. Ah, mo ń béèrè pé kí ló dé ṣé gbogbo nǹkan tó ti ń ṣe fún mi látìgbà tí mo ti mọ̀ ẹ́ ni àbí ti trip tí mo ti ẹ̀ṣẹ̀ dé yìí mo enjoy ara mi gan it was so fun tó bá rí wedding gown tí mo rà ó bẹ́ẹ̀d <laughs> mi ò lè wait láti wọ̀ ah wo àwọn èèyàn ti fẹ́ẹ́ pè mí pa a lot of people ló fẹ́ wá wọ́n kàn ń pè mí here and there wo ọlọ́run aṣàánú wa ń jọ yẹn. baby anything for you <laughs> sori sori baby kò ní kò dúpẹ́ lọ́wọ́ mi ìwọ tí mo fẹ́ spend the rest of my life pẹ̀lú because you are the woman I want to spend the rest of my life with Kilo poju for me, lati mi láti ṣe fún mi. Hmm. see ètò important jù bá ṣe wáyé ni pé I can't wait to see my children and I know you will be a good mother to my children. Of course. I love you. <laughs> I love you too. Um, baby, hmm? mo ṣe nǹkan nígbà tí o sínlé tí ó dẹ̀ yẹ kí n fi tú ẹ Yeah, ṣe orí mọ́tò yẹn mo get fún yẹn. the new car. yeah. okay. so mo ti get ẹnìkan tó máa ma drive ẹ especially ní season tí a fẹ́ wedding ni mo mọ̀ pé o need assistance. so I told the guy to come today. ẹ ṣáà máa kẹ́mi lákèbàjẹ́. I know. <laughs> Ah, uh, sorry. It's okay. okay. Come. hello oh okay ó ti wà lẹ́nu gate that's good gbé fún security man yẹn abu okay allow the man make he enter All right. no problem so talk of the devil. who. the driver. oh is here. okay. So, just relax ẹ ká lọ sà. Ah, báwo ni pẹ̀lú mi. pẹ̀lú mọ́. pẹ̀lú mi. wáì tó lọ takété síbẹ̀ yẹn tó tó ń di tó ń bínú kò lè tó yẹn náà. that attitude what was it all about bó ṣe bẹ ṣe ń ṣe lẹ́ẹ̀kan yẹn what was it all about kí ló dé èèyàn wọlé káì wọlé ẹ kàn dé sí fúnra yín ní one kind of look kí ni ìtumọ̀ yẹn. Uh-uh. Adékọ́lá sign níbo attitude níbo mo rí èèyàn after a long time mo dẹ̀ ń wọ́ndà pé kí ló wá ṣe nulẹ̀ báwo ló ṣe débi ta ló mọ̀ rí and all of that ṣé ìyẹn wá ní attitude àbí what are you saying now. after a long time lẹ́nu tiẹ̀ after a long time kí ló wá ṣe wo see let's forget that please let's forget that ètò wa important thing sí ni pé after a long time tí mo dẹ̀ mọ nǹkan oríṣiríṣi tó ti sọ pa bọ̀bọ̀ ẹ̀ fún mi do you think i'm a fool? wo nǹkan tó wà very very important right about now ni pé you tell me what you want to do i want to know the state of mind tó wà á sìn. <sighs> i don't know honestly i'm confused. you don't know? wọ́n dẹ̀ sọ fún mi sọ fún mi mi ò gbọ́ ni o fífẹ́ mi lè wà lọ́kàn mi mọ́ ta ṣùgbọ́n tọ́lọ́n bá lè ṣe tọ́lọ́n bá lè tó bá lè fún mi ní circumstance tó lè padà wá sínú ilé gẹ́gẹ́ bí ìyàwó mi ah má change orúkọ mi má porúkọ mi dà borúkọ táyé ti mọ̀ mímọ́ tí mo ti bára mi jẹ́ ládùúgbò máa ní láti change orúkọ táyé ti mọ̀ mímọ́ ẹ̀ lò ní bí ìmọ̀ ẹ̀ mọ́ mo ti wà burúkú gan sí ṣùgbọ́n àdúrà mi ní kọ́lọ̀ jẹ́ kó para ó ṣẹlẹ̀ nífẹ̀ẹ́ mi lọ́kàn sí fẹ́mi lè wà lọ́kàn ẹ̀ sá wọ́n ah, lọ́hùn bá ń fi fẹ́mi sọ́kàn ẹ o kó lè padà wá nílé gẹ́gẹ́ bí ìyàwó mi. ẹkùjọkọ. ẹ pẹ̀lẹ́ sá ẹjọ́ pẹ̀lú ṣé pé lóòótọ́ ló ṣì wà láyé ó wà nínú ìlú yìí látijọ́ ẹ̀ láti ẹ̀ ń wá ẹ kiri là ń wá everywhere láàárín ẹ̀ òde wa nínú ìlú òde wẹ ìwò kó tiẹ̀ wọ pé kó pè wá àti pé fóònù títí à get through ó tiẹ̀ wọ pé ah sista mi o ṣàmọ́ bí tá à ń gbé tẹ́lẹ̀ ká má sọ pé bóyá o lè retrace tẹ̀sẹ̀ ni. Ah, ah that was too bad. ẹ má bínú kò rí bẹ́ẹ̀ ní alẹ́ ọjọ́ tí èmi mi ní misunderstanding tí mo fi sá kúrò nílé church ni mo lọ torí ilẹ̀ ti ṣúkọ mi ò lè wá sílé mọ́ ìgbà tí mo wá dé church lọ́wọ́ wa jẹ́ àwọn iṣẹ́ kọ̀ọ̀kan báyìí fún mi. ẹ pẹ̀lẹ́ sista abimimu lẹ́yìn tí ẹ parí ìgbélé tí ẹ ṣe yìí àwọn àpẹẹrẹ wo ni ẹ rí. mo lálà bíi ẹ̀mẹ́ta kan tí mo ríra mi nínú òkun. Hmm. ọlọ́run ní farapamọ́ jẹ wá yà ó wọ́n ní ègbé ni fún ẹni tá a fi rán tó jẹ ìbùkún sì ni fún ẹni tí a fi rán tó rántí láti jẹ sísítà wẹ̀ mímọ́ ṣẹ́rí tí ó bá ṣe é ṣe fún yín ó fẹ́ kẹ́ yẹra fún ọ̀rẹ́ ará ẹbí àbí gbogbo ojúlùmọ̀ tẹ́ bá mọ̀ kẹ́ jìnnà sí wọn pátápátá ṣẹ́rí inú òkùnkùn tí ẹ sọ pé ti máa ń ríra yín nínú àlá ó léwu gan ó léwu gidi gan màá fẹ́ kẹ́ kúrò nílùú yìí kẹ́ lọ sí ìlú míì torí pé ilẹ̀ mìíràn ìyanrìn ni bẹ́ẹ̀ dẹ̀ ni olúwa ní kí n wí fún yín ẹ tẹ́tí sí ọ̀rọ̀ lọ́hùn ẹ gbọ́ gbogbo nǹkan tí mo sọ fún yín ẹ kúrò nílùú yìí pátápátá tó bá ṣeé ṣe láti bíbà ní kí n máa lọ rere lọ́lọ́hùn wí rere dẹ̀ ń dúró dè níbi tẹ́ lọ́lọ́hùn ẹ ti di ẹjọ́ ní orúkọ Jésù ẹ̀mí mímọ́. so mo wọ́n rò pé kò sí ni. ọ̀rọ̀ ọlọ́run kankan ò lè lọ láìṣẹ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àtìgbà tí mo ti tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀ tí mo ti dé nílùú ẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ sí ní gbọ́ àdúrà mi ìgbà yẹn mo fi pàdé ọkọ mi adékọ́lá tó wà níbi tàjọ ń gbé. uncle mo sorry gan ìjọ ẹ má bínú pẹ̀lú gbogbo nǹkan tó ń sọ látàrí òun jẹ́ kó máa yé wa wípé o ti lọ́kọ̀ọ́ Eh, eh, uncle um, èmi ò kí ń tú yìgì mo máa ń sọ ni so but um, I need to say some things please eh, ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi àti wípé mi kì í ṣe abáramòore jẹ pẹ̀mímọ́ ìwọ ló nìkan sórí ní ibi tí ọ̀rọ̀ dé dúró yìí ah, gbogbo ẹ̀kúsẹ̀ lọ́wọ́ o ìwọ ló nìkan sọ ìwọ ló mọ̀ tó bá yó ìwọ ló rọ̀tún ìwọ ló rọ̀sì ìwọ ló máa make up mind ẹ pé ibi báyìí mo fẹ́ yà sí or i want to go to the other side it's your choice whatever you wanna do kó tó bá ti ṣe náà ni mo dẹ̀ tún fẹ́ kó rántí nǹkan kan wípé pẹ̀lú mi tó wò yìí ó ti ṣoore fún wa gidi gan ní fámìlì wa o èmi tó dẹ̀ wò yìí mi ń ṣalájẹsẹ́ mi kì í ṣàbára mọ̀ rìjì so you need to let us know what you wanna do kí ló fẹ́ ṣe gangan. Hmm pẹ̀lú mi lóòótọ́ mo mọ̀ pé. ṣó mọ̀ pé gbogbo ìgbà tẹ̀mí àti ẹ fẹ́ra lóòótọ́ ni mo nífẹ̀ẹ́ ọlọ́run dẹ̀ mọ̀ pé kò ń ṣèfẹ́ tàn ni mo ní mi ò dẹ̀ fìgbà kankan dà ẹ́ rí àmọ́ bí ọ̀rọ̀ ṣe rí ń sìn ọlọ́run kọ wá pọ̀. ló fẹ́ kí n ṣe é ìwọ ló fa ó ti gbóúnjẹ alẹ́ ò fún lógbò jẹ ìwọ ló dẹ́wọ́ bọ̀ ọ̀rọ̀ rúnà o. gbogbo ìgbà yín ni mo máa sọ fún ẹ pé má máa na obìnrin má na ọmọdé mọ́ má na ọmọdé mọ́ ṣé gbà tó máa nà tó fẹ́ pa kò ní bọ́ tàbí ajẹ́ kó jókòó sílẹ̀ ó dìgbà tó bá gun lọ́bẹ̀ pa ìwọ ò gbọ́ gbogbo àwọn ọkùnrin tó ń gúnyàwó wọn lọ́bẹ̀ pa bí ó dẹ̀ máa sọ fún ẹ nígbà yẹn. Um, sista ẹ kú jókòó ẹ kú ọ̀rọ̀ ìbí ẹ dẹ̀ kú àtúntò ọlọ́run àdúró ti ẹ̀yìn náà um, lóòótọ́ ni èmi àti yín ò tí ì pàdé rí ṣùgbọ́n àbúrò yín ti sọ a lot fún mi nípa yín it's just unfortunate pé bá ṣe máa pàdé nìyí inú mi dẹ̀ dùn fún ìyàwó tí ọlọ́run pèsè fún mi tí ò fi ọ̀rọ̀ kankan pamọ́ fún mi nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí um, ó unfortunate uncle kò dẹ̀ ní dáa kẹ́ wálé mi sister for the first time kí n má lè ṣe yín lálejò so baby wà á bá mi ṣe wọ́n lálejò ọ̀nkú eh, ẹgbàgbé ẹ̀ ọlọ́run máa pèsè ìyàwó alálùbáríkà fẹ̀yìn náà ṣe gbọ́. Um, I'm, I'm